أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزي ونفخي ونفثي بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته All praises are due to Almighty Allah subhanahu wa ta'ala the most beneficent, the most merciful I beseech Allah to shower his blessings and compassion on the beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, his companions, and the reality of believers till the day of recompense. Without wasting our precious time, I pray to Almighty Allah to accept this our effort as an act of ibadah from us. You know, in this contemporary time, when youth, they will be thinking of how to make money, be it legal or illegal money. This contemporary time, when youth are very busy with football analysis, probably some of you are affected too, but I know I'm not affected I don't even have time for watching football. If I don't have time for watching news, let alone football. If I don't have time for listening to Quran, most of my times, I read Quran, but I don't think I have that time that should be so useless that I will not be watching football. If I could not have enough time to listen to Quranic recitation, how will I have time for watching football now? It's only when I'm doing research at times I will just be playing Quranic cassettes you get it now just to ginger me and at the same time it boosts you spiritually but youth of nowadays sincerely yours they are very busy with football analysis you even see them on facebook on social media fighting one another no it is ghana it is baka it is this it is that even fighting one another you even know an incident that happened probably two or three years ago here in malete in ibadan after one football match a youth was so happy that he was now playing with his okada mm, mm, mm, the something now turned down upon him and that even led to his death i don't know what he will tell allah that i was so happy that my club won so that's why i even cause problem for myself but now we are concerned about our religion we are engulfed in Islamic activities. Sincerely yours, we need to thank Allah for this. That is why our noble prophet Muhammad sallallahu alaihi wasallam he said in authentic hadith of Bukhari and Muslim that man yuridillahu bihi khairan yufaqihu fid If Allah wishes best, blessings, favors upon a servant, What Allah will do for him or her is that Allah will make him to comprehend the religion. And that will serve as the basis of our lecture today. Understanding Islam. For you to understand Islam, it will be a panacea, it will be a solution, remedy towards to social, religious problems, crises, conflicts. Sincerely yours, This topic is very crucial. And as far as I know, the last one month, I've seen this topic in three different or four different programs. I know the just concluded a seminar of Organization of Abdominal Muslimin. They use the topic as their theme. Atafaku fi ismaton ismatun min al I saw another post. I was at Lagos on Monday. I saw another post at Lagos. Sincerely, that was the topic discussed. Just last week, Monday, when I went for a lecture, I slept at Lagos that Monday. In the mosque where I slept, I saw a poster with the same topic. I saw another one from Abuja just last month. We are like the same topic. So that shows, you know, at times, al'arwa'u junudun mujannada fama arofa mini a italafa you know at times you see people when we are talking of souls at times souls mate they see things the same way you know when there are problems those who have foresight those who have insight they will know that problems are looming that there are problems there is fire on mountain they will now be thinking of how to solve problems but the morons the imbeciles they will not know until that problem will knock them down in their homes they will now know there are problems that shows there are certain things muslims are observing nowadays that we have lost one important aspect of our religion that is nothing but alfiqi walfa. that thorough understanding of Islam correct correct please put it in quotation correct understanding of Islam because nowadays everybody will claim now that we have understood Islam even make something of you know arrogance at times we ah nígbà táwa náà ti wá gbẹ́sìn yẹn sìn you get it now àwa náà nígbà tẹ́mi lè gbọ́ nǹkan yé tí mo ti gbọ́ nǹkan yé even that thing you are even claiming now up till now you have still not understood it correctly properly that is why we really need to discuss this topic understanding Islam understanding the religion it will serve as remedy as panacea as solution to our social religious problems sincerely yours. I don't, please let me know the time I will round off. So I will know how to summarize the lecture. Because I have like five subheadings here, and I will try to probably summarize them so we will have enough points to raise. The first aspect is that when we are talking of understanding Islam, people are divided into different categories. Please, I don't want anybody, those brothers at the back, you are not with me Sincerely, I'm very serious with this topic. I wouldn't have accepted this lecture, but I was highly interested in the topic because message was sent to me first before calling. If it's that they called me before sending message, sincerely, I wouldn't have accepted this lecture. But when I saw the topic, and I know it's for youth, I felt I would be here before going to. I'm going to another NECA after this lecture, and NECA of one of my students. Ah, 11 p.m. This is 11, 10:31 just twenty nine minutes wallahi it can't do anything it can only do little so maybe you had twenty or thirty minutes to eat so i will leave around eleven thirty i will go for the car inshallah now please listen very well when we are talking of understanding religion people are of different categories number one we have alimotashadidun fifamidin please i want you to follow me we have the extremists we have who àwọn tí aláṣejù àwọn tó ti mẹ́sìn le jù àwọn oníkankankankankankan anthony mutashadidun sincerely yours they still have subdivisions mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ torí tọ́lọ́hún so oríṣi tá à ń discuss ntọ́nsẹ̀lẹ̀ láwùjọ wa gangan là ń sọ yìí ara àwọn kan tán ní àwọn náà gbẹ́sìn yìí má ṣe mistake àsọ̀rọ̀ kírísítẹ́nì bí ọ̀rọ̀ muslims là ń sọ o mùsùlùmí ọmọ ìyá wa ni àjọ ń kírun àjọ ń bá àwẹ̀ ṣùgbọ́n ibi tóun gbẹ́sì yé lọ ó ti le koko ju tànàbí gan lọ sallallahu alaihi wasallam àáfàá nírú àwọn tó wá máa ń ṣe tàṣà dúdú ìgbà míì tàṣà dúdú máa ń sún wọn débi àwọn aburú kan aburú alákọ̀ọ́kọ́ òun ni àtẹ̀kfíìr jẹ́mọ̀ kí mo pè tẹkfíìrù ní kọ́ ọmọ kí gbogbo mùsùlùmí ń kèfèrí mùsùlùmí tó bá ti lè khalafa rẹ nínú ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ sáré jù kèfèrí kèfèrí ni ọ́ kí ló dé mo rí ọtọ́ ọ̀tẹ̀ fún yẹn jẹta ó ti di kèfèrí kèfèrí bí igbó aló ti di kèfèrí kí ló dé mo rí tó fi síbi jẹun ni síbi lásán mo fi jẹun bá di kèfèrí kí ló dé ẹ gbà aníkẹ́fẹ̀ẹ́rí ni ọ́ kí ló dé torí pé wọn náà bílọ́ǹgì sí jàmá kan ọmọ ń lọ wá sí àwọn organisation kan báyìí ìwọ náà ń pera rẹ onípẹ́rẹ́ mẹmbà nàkọ́mí ò ní ọ́ mss ní ọ onímẹ́mbà otm ní tmc ní ọ́ ọ kẹjọ kí ni o ọba máa hàn gbàgbé o the first category awu al i want to give us three categories But under each category there are still sub what subdivisions. Lọ́dà àwọn tó mẹ́sìn lé òun làwọn tọ́já sí pé tẹ̀kfìrì yún gbogbo mùsùlùmí náà máa ń pè kéfìrì. Don't be surprised. Ara gbé èèyàn mẹ́sìn lé ó kó bá àwọn míì náà tí wọ́n mọ̀ wá sọ pé eléyìí ó di kèfèrí eléyìí ó di kèfèrí àwọ̀ gbọ́dọ̀ gbẹ̀sìn ìdè lọ ọbẹ̀ kìí ṣe irú yẹn làwa ń sọ ń bì lónìí pé ká gbẹ́sìn irú eléyìí kò lè solve problem it can never serve as panacea it rather solve it will even aggravate the problem are we together nígbà tó a sọ pé a ní ṣòro ń bẹ a fẹ́ yanjú ìṣòro àwa ní pé àwa mùsùlùmí a ní ṣòro a fẹ́ yanjú ẹ̀ máa wò bí o aláàfẹ́ ẹ̀kọ́ yunifásitì tẹ́pọ̀ àwọn wa ní ọmọ ẹlọ́ọ̀bẹ̀ wọ́n lè máa lo ìjáàbù ní skul tèmi mo láwọn ọmọ obìnrin márùn tí wọ́n ń lo nìkọ́ọ̀bù and it's a government approved school wọ́n ń ṣe neco js3 exam lọ́wọ́ méjì náà ọmọ js3 wà láì wọ́n fi nìkọ́ọ̀bù sí exam látijọ́ monday tá a ti bẹ̀rẹ̀ exam a ẹ̀ǹkàntà zero point one problem private school ṣé tí mo sọ yẹ àbí àjẹ public school principal kò nígbà kó bójú yóò lọ fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ òun ṣùgbọ́n torí pé ní ìsìn èmi ni mo dá nǹkan mi lẹ̀ mo dẹ̀ ń ṣe tíjọba fẹ́ ìjọba náà ò lè sọ pé àwọn tako kí ni o ẹ̀sìn mi ẹ fẹ́ tàkùsẹ́ ẹ fẹ́ wojú wọn ni ibu ìwọ́tọ̀ ọjọ́ kí sọ ọkùnrin náà ń gbé wá látijọ́ yẹn lẹ́yìn àná àbí ìjọta nìkan ló bẹ wá wà lẹ́gbọ̀n lóun fẹ́ wojú wọn ní ọfẹ́ at once ẹ kọ́mọ̀ bá yẹn pa ọfẹ́ wojú wọn wá wò kójú rẹ̀ ó lè fọ́ ọya ẹ̀sìn mi fún o ò ní rí bímọ tó èkó láyé ọkùnrin tọ́wá gbé òun fẹ́ wojú wọn kò sí problem torí pé àwa la ṣe kí ni o lánìí nǹkan wa àwa la fẹ́ dá yunifásitì ilẹ̀ ẹ wá pẹ̀lú ayẹyẹ mùsùlùmí lè ìwọ káfí káfí jọ ṣé yóò sọ́ọ̀fù pọ́blẹ́mù wa kò lè sọ́ọ̀fù ẹ̀ irú understanding máa ń kà ń sọ kìí ṣe tashadud ká mẹ́sìn lé kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ eléyìí aram eléyìí kíníkan eléyìí ọgbọ̀n sí jẹun eléyìí ọgbọ̀n sí báyìí èyí ò lè solve problem it will rather aggravate our problems. lọ́ndà rẹ̀ òun ni àtẹ̀bdíì àwọn míì mẹ́sìn lédè bíi pé gbogbo nǹkan náà fẹ́ sọ di bídíà kan kódà ó lọ pé microphone tó mú dání bídíà ni bídíà ń bẹ nínú ẹ̀sìn má ṣe mistake o wàláì bídíà pọ̀ táwọn èèyàn dálẹ̀ táwa gan mọ̀ mùsùlùmí gidi ò gbọ́dọ̀ promote bídíà ní tí èèbá sara Islam àwọn ò promote ẹ̀ tá a bá ti lè rí ẹ̀rí pé nǹkan kan ò dáa nínú ẹ̀sìn ẹ mọ̀ ìjáwọ̀ support ẹ̀ ṣùgbọ́n lágbára mutashadidun fífámì dìí nínú àwọn míì tí wọ́n lè koko nínú àgbòyé ẹ̀sìn wọ́n sì ẹ̀sìn bọ̀bọ́ tó dì even àwọn nǹkan míì tẹnu àwọn àfa òkò lórí ẹ̀ wọ́n ó tún pè ní bídà ìyẹn wá fà á ń jọta bá ní pé tó a ní sọ̀rọ̀ kan ẹja ṣàdúrà o o lè ní àdúrà wo lẹ́fẹ́ ṣe ànábì òkè ṣàdúrà fáwọn èèyàn tó wá ní ànábì òkè ṣàdúrà náà kùnúùtù kálukọ́ ọlọ́mọ ṣe kùnúùtù ẹ̀ lé rẹ̀ jẹ́jẹ́ ọgbọ́n tí mò ń sọ yé níjọ́ tẹ́ ẹ bá rò wípé ẹ̀yà ní ká ṣe àbídà ní àgbọ̀nà bídà bídà irú rẹ̀ ò ní solve problem lè ànà òkòrìtàṣà dáadáa fìdí ó ti is going too extreme as far as Islam is concerned a nírú àwọn yẹn náà nínú àwọn kíni o mọ̀tàṣà dìdú a tó ní àwọn ashabul jihad minal mọ̀tàṣà dìde so ráwọn yẹn gbogbo ayé lọ́gbọ́dọ̀ máa ṣe jihad jihad kágbọ́rọ̀ ọlọ́run jihad ni jihad tààlímí alọ́wàsí àǹkáwọn èèyàn jihad ni anáwọ̀ sẹ́sìn jihad jihad lè débi ìbọn àdánjọ́ mi a ti fa jihad ìjáàbù lọ lọ́yọ̀ state tí gbogbo school Ọ̀yọ́ state ta take control rẹ̀ that was two thousand and two three tí mi bá gbàgbé ṣe tí mo ń sọ yé wọn àti ìbẹ́lò mẹ́nu àwọn mo wọ́n wájú mi wọn ìbí mi nú wọ́n tó jókòó ìgbà náà afa ìjáàbù lọ́yọ̀ state yìí I was actively involved adélagun náà pè mí sí njọ́nà adélagun tó sì bí nítòsí sùkú wa ní mádùlá arọ́bí afá nígbà ayé kọ́lápọ̀ ìṣọ̀ ẹ̀ kí ló kọ rẹ̀ lamadéṣínà ni lamadéṣínà ò ní gbàgbé lọ́rùn ọlọ́run lọ́mọ ń tọ́tọ́ sí ní tọ́ bá tọ́ sí lamadéṣínà ọlọ́run mọ̀ sí fún un sàárè ojú kú tiẹ̀ ní ìsìn sincerely yours wọn lè gbàgbé mùsùlùmí Ọ̀yọ́ state jihad lè débẹ̀ ìjọ mi tọ́jẹ́ pé yóò la hmm, activism lọ jihad mi báírò lásán ní inú yàrá ìmí orí facebook láti yanjú ẹ̀ ìmí akẹ́kọ̀ọ́ articles inú newspaper ni ni ọba di issue ìmí ìdẹ̀rẹ̀ owó ní ọjọ́ mọ́ pé ẹ̀hán ṣe tẹ́ fífi àjẹwárí ọwọ́ tẹ́yìn á lọ sí tu tiwa ńgbà bá ti lọ sùtù ti wà ní ìsìn ojú òṣè let me tell you something nìbàdàn inú ń bí àwọn christians muslim schools pọ̀ ìbàdàn gan dó àtúrà àwọn mùsùlùmí àgùntàn israeli tí wọn ò ní láàká yìí tátọ́ ń kọ́ ọmọ lọ sí kíni o christian school ṣùgbọ́n irú wọn náà wọ́n ti ń dẹ́kù ọmọ tó jẹ́ ká máa dẹ́kù àtọ́wọ́ sọ pé ẹ̀ sùkú one million ló ń fẹ́ ó rí tọ́ba ló five hundred thousand ó rí tọ́ba ló three hundred thousand ó rí two hundred ó rí one sixty bójó fifty bójó gbówó rẹ bá ṣe máa náà ni nígbàdàn ẹ sùkúù wèrè ń ṣe ọpọlọ rẹ àwùjíwọ̀ ọ̀bá àwọn sàwọn sùkúù fún ọ gbówó rẹ bá ṣe máa ni pẹ̀lú báwọn big big schools mùsùlùmí náà ti ń dìde sùkúù kírísítẹ́nì ṣe kí ni o wọ́n ti ń lù sí ọmọ wà láìdáná àpì let me tell you the reality sùkúù tó wà ládùúgbò tèmi kémi ò tó bẹ̀rẹ̀ tèmi tí lọ́bẹ̀rẹ̀ rẹ̀ bí náà tó wà ń bẹ́ẹ̀ ó ti wà seriously affected now gífùnú àwọn ọmọ tó kùn primary school rẹ̀ ọwọ́ asọ́dọ̀ tèmi torí pé ìgbà táwọn èèyàn rí muslim school tẹ́lẹ̀ nígbà wọn rí muslim school tọ́jẹ́ secondary ọ̀pọ̀lọpọ̀ sùkú ní after bridge muslim ẹ̀ ń bá ọmọ kínní school islamic nìkan tó wà ń bẹ̀ opposite ẹ̀ báyìí táwọn nu àwọn tailor máa ń lò school kan wà ń bẹ̀ tẹ́lẹ̀ school yẹn ti parẹ́ almost ti parẹ́ nìsín nígbà sùkú mùsùlùmí tó opposite ẹ̀ inú kiri yóò ní í dùn pé àlẹ́yìn ah, mùsùlùmí náà tó wá ń bá wa lọ́kìtì pé ayé ẹtún wa ń lọ ṣe lọ ìlọjẹ wọn bọ ma fìrìdà ó sàmọ sàyẹn fà pé ah ẹtún fẹ́ máa bá wa lọ ayé ìwọ náà tó wá di barista àní gbà fún yí o tó bá jẹ́ sí wípé mutashadidun ẹni tó lọ sí ẹ̀sìn gbọ́yé òun lẹ bá sọ wípé ẹ̀ ń sọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn irú wọn ò lè jẹ́ solution fún Islam ara àwọn kan tán ní kí lòun náà lọ ṣe lọ́ọ̀fún àwọn dàdá dé ní sùpò kí ló lọ ṣe lọ́ọ̀ fún ṣèbó obìnrin ni kò ṣe fi lọ́ọ̀lẹ̀ ah, mísèèkì ló ṣe yóò bá ní ọ̀bá lọ ṣe ṣèbí yóò lè máa pọ̀fọ̀ ó ní kí ló lọ ṣe lọ́ọ̀ fún kò yí òun pé there is a conspiracy behind it àwọn ọ̀tá ọ̀fẹ́ kẹ́ ẹ débi professional courses wọ́n mọ tí wọ́n ń ṣe ìjọ òun lọ́rọ́ àwọn sísá wa tó ń ṣe Yorùbá tó ní problem pẹ̀lú àwọn lecturers wọ́n ti rò pé ẹ máa ṣe Yorùbá ìbẹ́ ẹ máa pọ̀fọ̀ náà ni ẹ máa kọ́ wọn ní àṣà àti ìṣe ẹ máa kọ́ wọn ní fáwẹ́lì àti kọ́nsónáǹtì ṣùgbọ́n mọ̀ pé tẹ́ bá ṣe medicine lọ́wọ́ bí wọ́n ti bá fa wàhálà medicine pharmacy eh, economics accounting engineering courses nursing lọ́wọ́ bá wọn bẹ̀ yẹn mascom gbogbo bẹ̀ wọ́n ti dúró ń bẹ̀ mùsùlùmí tíntínní wọ́n wá rí pé à ah, nǹkan sàn mùsùlùmí o àwọn méjì ní tẹ́lẹ̀ wọ́n ti di mẹ́wàá a ah, wọ́n tó di twenty wọ́n di kẹ́yìn náà ẹ ti ń lo òkè wọ́n gbógun tì yín ìtọ́ wa lè jẹ́ solution yẹn la ti sọ pé nínú àwọn tó ọ̀rọ̀ à ń gbẹ́sìn yé mutasha didun the extremists àwọn èèyàn bíi extremists àgbọ̀yé wọn nípa ìsìláàmù kò lè help wa ọ̀gbọ́n tí mò ń sọ yé kò lè wà helpful number two mutasahilun mo fi àwọn subdivisions yẹn lẹ̀ torí àsìkò mutasahilun they are the laxists àwọn tí wọ́n fọwọ́ dẹ ń gbẹrẹ mẹ́sìn ẹ̀sìn òtò nítumọ̀ tó nǹkan lọ́dọ̀ tiwọn ah sọ̀rọ̀ àwọn náà aláburú ni wọ́n àgbọ́yé wọn fún ìsìláàmù kò lè wúlò fún wa yóò bá ìsìláàmù jẹ́ àwọn mutasahilun ìtò wọn sọ fún ọ ní igbe ọ̀rẹ́ sí náà lè tó bá ń à kí ni kọ́ lọ fárun gbọ́n rẹ̀ tó bá fẹ́ torí pé rùn gbọ̀n ìníká dandan ni kò fi kọ́ dànù gbọ̀n sí ni ẹjọ́ fárun rẹ̀ torí irun ni ó ṣe kọ́ yunifásitì kọ́ fárun gbọ̀n èwo ni jáàbù ẹjọ́ lo skáàfù lásán kọ́mọ̀wulẹ̀ lo jáàbù kọ́mọ̀ lo skáàfù

nígbà WAEC tí wọ́n fi kílófẹ̀ wọ́n sì ná chemistry of physics sí Friday ní April twenty tọ́lọ̀ yìí nígbà tí gbogbo wa dìde tán sẹ́ndì information lórí nẹ́ẹ̀tì tọ́lẹ́ pé gbogbo àwọn muslim rights court àpẹẹsọ akéde Isaac Akíntọ́lá oríṣiríṣi àwọn mùsùlùmí tí wọ́n abẹ̀rẹ̀ sí ní pátíkù tán ṣé àrẹ̀ ṣé àrẹ̀ ṣé àrẹ̀ wàláì WAEC change wọ́n change lójú ẹsẹ̀ tá a tẹ́ tí wọ́n pé tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ṣíṣẹ́ mùsùlùmí yamisi lipsi kankan tí kálukú náà sọ ti wọn wọ́n ní pé àwọn olùsí àwọn kọ́sọ́mọ́sì àwọn o wàláì wọ́n change ẹ̀ ojú ẹsẹ̀ ni pé iṣẹ́ tó fi sí àsìkò jímọ̀ wọ́n ṣe kí ni ó wọ́n gbé kú o kọ́ wá máa bá kọ́ wọ́n wá gbé wá sí tuesday kọ́ wá máa bá mùtàṣà ìlú náà fi dì í kó ní ẹ̀yìn èèyàn wa náà wo nǹkan ṣé wàá ẹ̀kì ìjọ kan náà wà á ní ṣé wàá ẹ̀kì ìjọ kan náà ní ṣèbí jímọ̀ kan náà ní wọ́n ní ẹ ti gba wèrè tó bá dọdún tí ń bọ̀ wọ́n fi sí jímọ̀ méjì ẹ tún gba wèrè wọ́n fi sí jímọ̀ mẹ́ta tó bá yá gbogbo ọjọ́ jímọ̀ ẹ̀ dìmọ̀ ráyè kírun mọ́ so àwọn laxist àwọn fọwọ́ dẹ̀ ń gbẹrẹ mẹ́sìn àwọn ní ọ̀sán fún ọ wípé ah, kí ló burú bẹ́ àtọkùn àtóbi tá a bá ń ṣe kíní ká máa jó ká máa bára wa jó ká máa dìmọ́ra wa ọlọ́run wa kò sí ẹ̀ bá ti ń kírun àti ń gbáwẹ̀ àtẹ́kọ̀ọ́ àwùnà ìbẹ̀rù ọlọ́run ìgbáyà lọ́wà ká máa ṣe tó bá wù á lọ irú ẹ̀ ló kó bá ẹnu òmí gbà ló kó bá àwọn jàmáà akébílé ní challenge mi they are mutasahilun ó burú débi wípé mo nìkan náà àwọn student tó ń lọ akébílé ń jẹ́ sufi center ń gbà yẹn wọ́n sọ fún wa pé mo gbọ́ programu akébílé fúnra mi wọ́n sọ fún mi kìí ṣe pé ẹnìkan ń pìpọ́tì tí wọ́n invite ẹ̀ wá sí wọ́n yára programu kan níbi sùn ẹ̀sìn gbà yẹn tó ní pé ọkàn ní kéèyàn ò bò dandan kọ́ ní kéèyàn ò borí pé lọ́dọ̀ tàwọn ẹ̀ bá ti bọ ọkàn ẹ̀ wà ara àwọn èèyàn ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn níbo la kí bílíọ̀n wà lónìí jẹ̀mọ́ ibùn kọ́ jẹ́ bílọ́níà a nídìí irú àgbọ́yé bá nínú ẹ̀sìn kò lè fa development torí gbogbo tẹ́sìn wá preach a nílé béèrè lọ́dọ̀ àwọn ọ̀tá wa gbogbo tẹ́sìn ní àṣẹ àníléṣe tọ́ra àti ṣé kíni o àti fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú àlàkà pọ́ìn ẹlẹ́kẹta wa la ní alimusifun jẹ́mọ̀ kí mo pe o almusifun those who are moderate àwọn tán dúró umatan wasatọ wasatiya àgbọ̀yé tó wà in between jẹ́mọ́sẹ̀ ń gbọ́ mi yé lọ mo ti sọ ìran àgbọ̀yé mélòó báyìí lè ṣe a nídi number one a nídi number two number kílá nídi o number three kí ni ìtumọ̀ ẹlẹ́kẹta yìí wọn ò dúró lórí kùránì àti súnà wọn ò ní fi àṣejù bọ́ wọn à sì ní fọwọ́dẹ pẹrẹ mú wọn sì wo bí wọn ó ṣe lo àgbọ́yé kùránì àti súnà nínú àwùjọ tán bá wà lọ́nà tí wọ́n ò fi rí tọ́lọ́hún tànàbí ṣe tí wọn sì ní rí ìbínú ọlọ́run ìyẹn ẹlẹ́sẹ̀ nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé ní ìlú Madina he strategized ànábì wo bó la ṣe fẹ́ ṣe tọ́lọ́hún níbi yìí sẹ́wọ̀n káwọn kankan tánàbí àsálà ń ṣe tó bá já sí wípé nìkan dé àwùjọ kan tó ṣerú ẹ̀ ní ìsìn ọ̀dọ́ kan kẹ́ni àáfà ó ń bí díà nìyí anábì àsálà ẹ̀ máa wónú tó ṣe o kí n sọ méjì péré ń bẹ̀ tí mo fẹ́ lò nínú tó ṣe àwọn yẹ̀wúdí àti nàṣàrà christians àtàwọn jews ọba wọn ní agreement ìlọ́fà tó ṣe padà bá wọn jagun nínú ogun khaibar wọ́n violate ìtajọ́ dúró lé lórí pé àwa mọ̀ pé mùsùlùmí làwa ẹ̀yin ń ṣe christianity yín ẹ̀yin ń ṣe jù kálukọ́ máa ṣe lọ́rùn rẹ̀ bọ́ bá ṣe gbọ́yé ṣùgbọ́n o ẹ gbọ́dọ̀ assist the external forces against us and they agreed jẹ́mọ́ téèyàn bá ṣerú ẹ̀ lónìí kí lẹ́nìkan sọ wàláì sáàsọ̀ gbọ́ nǹkan yé wọn ò ṣe kí ni o wọn ò gbàgbọ́ yé wọn wá lọ bá wọn sí wọn ò lè dúró tọ́lọ́ ni fún àwọn àbí ò dúró tọ́lọ́ ni sànàbí kúrò lórí kùránì àti súnà ṣùgbọ́n gbogbo lẹ̀sìn ànàbí fẹ́ mú wọn lóhùn ni kó lò wọn stepping stone torí pé njọ́ náà lọ́hùn wọ́n wà nú àwọn alágbára ayé ẹ tí wọ́n bá wọn sàdé pé àwa mùsùlùmí náà ti ń bọ̀ o àwa náà ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ́ta lé wa lọ́wọ́ o èyàn àwọn ará Mákà àwọn Kùrẹ́ṣì ṣùgbọ́n wọ́n gbàbọ̀ ni wọ́n padà jí àwọn ológun Khaiba ẹ̀yin ará Mádínà tẹ́ ìṣe Yahudi náà sára ẹ̀yin náà ẹjẹ́ àjọ dáàbòbò Mádínà yìí ànábì tọwọ́ tiwọn náà bọ àdéhùn àwọn náà tú àdéhùn ìyẹn ló fà tọ́lọ́ fi padà gba Mádínà fànàbí wa sallallahu alaihi wasallam lódìdí àwọn sàbí wa ń bá dá wà lọ wàlẹ́ islam wa ń spread gbogbo àwọn jù kírísítẹ́nì àná ọ̀pọ̀lọpọ̀ wọn gba islam ata abdullahi ibn salam ó di mùsùlùmí ọ̀gá àwọn jù ní ọgbà islam tàyányá tẹ́ ẹ bá wo irú bánàbí ṣe practice ẹ̀sìn munsif ẹni tó wà láàrin mélòó àárín méjì irú èyàn ní understanding tó lè jẹ́ kí ni o tó lè jẹ́ ismaton minal fitan ìlú lè là níbi social religious problems or crisis kí n tó wá máa bá wà sí ìlọ̀tọ́rọ́ tó kù àwọn subtopics bíi mẹ́rin ní summarize inshallah mo fẹ́ ká kọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n tí ṣe ń bò dé Mọ̀dínà ẹ̀ report jẹ́ solution fún social problems nínú tí wọ́n ṣẹlẹ̀ Mọ̀dínà tẹ́lẹ̀ ẹ̀ lọ́ọ́ tribal wars ọfẹ́ mọ́ sùsù kan tí wọ́n ní bára wọn jagun èmi eh, house èmi khazraj anabi ṣe almuahot bayna almuhajirina wal ansar ó so àwọn ará mẹ́kà àtàrà madina pọ̀ step one al-house wal khazraj two major tribes tí wọ́n wà ní madina house àti khazraj ni anabi sọ wọ́n dọ́mọ̀ ya tọ́lọ̀ ọba gan fi wá sọ́nù kùránì pé ẹ ti di ọmọ ìyá ẹ ti di ìhùwánà lẹ́yìn lẹ́yìn kíni ẹ ti wà láṣàfà fúrọ̀tín mínà náà rì fa àǹkọ́dàkùn mínà à ọlọ́run lọ́la yẹn ẹ afárá náà lẹ́wà tẹ́lẹ̀ ọlọ́run wà lọ ànábì àsàrà láti mọ yókù ònà afárá náà lọ sínú àlùjánnà ànábì tó ṣe àwọn ọmọ àwọn haúsá àti kásírà jẹ́ lọ́mọ ìyá ìyẹn wá fà àwọn yẹ̀wúdí àti nàṣàrà wọn àráyé wà rìn wọn mọ́ nígbà tí ìsìlámù ti dé tẹ́ ẹ bá wo gbogbo nǹkan yẹn gbogbo àwọn social crisis tó máa ń ṣẹlẹ̀ Islam dẹkù àbí ò dẹkù tàbí ká lọ ọparẹ́ yanyan gbogbo wàhálà ìjà lónìí ìjà lọ́la ó lè kò só lè mọ́ torí pé wọ́n ti yan àwọn èèyàn tó jẹ́ pé ẹgbẹ́ kíni o bíi fìjìláńtẹ́ tó sì kó mùsùlùmí tó kó kèfèrí inú tẹ́ ẹ bá rẹ̀ ń tọ́jẹ́ pé ọ̀gbẹ́sìn yìí ó ní no no no no mi ò ní mọ́ lọ láwọn ọdún mẹ́tì kí ló ń ṣe ń bẹ̀ ibi táwọn christian wà èmi àtàwọn ní bídíà àwọn àmọ́ jókòó <laughs> ètò sọ ẹnìkan ní àwọn tó sin ẹ̀sìn gbọ́yé nu wọn sáré ní kí n gbélé mi kúrò ládùúgbò ó ti gbàgbé pé ìyá lè jẹ òun pẹ̀lú ilé òun wàláì wọn sọ fáwọn ọdẹ ẹ má sọ lé rẹ ọlọ́run ní sọ̀yàn lóòótọ́ ọwọ́ àmọ́ àwọn olè àwọn tí sì ń jalè náà wọn wà láti Saudi àwọn ọmọ àdúgbò ni wọ́n ti mọ̀ pé ilé tiẹ̀ láńlọ́ọ̀dù wọn pé ilé àfáà ìnẹjà lọ́rọ́ àwọn láńlọ́ọ̀dù ṣe kí ni wọ́n ti dẹ́yẹ sí i ó lè ẹgbàá rí àwọn oní ọgbọ̀ àwọn bídíà àwọn tó lò lè bá ṣe kìí ṣe pé níta sọ ní kọ́ ọmọ ṣe bídíà wọn àbí kọ́ ọmọ lọ chọ́ọ̀chì wọn ànábì bá wọn kèfèrí ṣe níbi tó ti bíbù kàtà sí wọn láti fi wọn àchífù kéde o peace ọ̀rọ̀ peace ọmọ ẹ̀sìn wàhálà ṣẹlẹ̀ láwọn ibìkan Nàìjíríà kọ́ lọ́wọ́ bá níbi tútù sí èyí ó mọ̀ ṣùgbọ́n tẹ̀yìn bá wà ó kéde ní YouTube bí wọ́n ṣe pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípa gbogbo àwọn kan ló ń sponsor rẹ̀ ọlọ́wọ́n dẹ̀ yẹpẹrẹ wọn yóò dojú tí wọ́n tí ó tún wọn afá afa wàláhì ọlọ́wọ́n jẹ́ à èèyàn bá ríbi tán ti pa èèyàn kan ó lè mọ́ lè jẹun láàrin oṣù kan èèyàn kọ́ ọmọ orí èèyàn lẹ̀ báyìí mo ti àwọn ọ̀tọ́ ẹgbẹ́ ifun ṣe bisimilayi aláwọ orí jólè báyìí ni àfa ó lóun ò lè jẹun ìjọsìn kí ẹ òun sáwọ pé ṣé lóòótọ́ ni wọ́n pa wọ́n pa orí ẹ̀ jólè kò jólè orí ẹ̀ ti jólè àfa ti ṣẹ̀rí àgán tó nu kátó wá lè tán pààyàn pàkópa ní fúlàní boko haram àtàwọn militia náà àwọn niger delta opc gbogbo ẹ̀ ó lè amrọ̀bà fúnlò láfẹ́ ká nàìjíríà ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wo àgbọ̀yé islam ó lè jẹ́ solution for social kini o problems gbígbàgbọ́ yẹ́ ẹ̀sìn òun ni ó jà yọ sàká àwùjọ tẹ́ bá ti ń yọ sàká sólòsì ọ̀pọ̀ wàlẹ́ olòsì ò ní pọ̀ àwùjọ tẹ́ ti ń yọ sàká àwọn èèyàn kan máa dolówó sí tó bá jẹ́ pé èèyàn mẹ́wàá ní yọ sàká lọ́dún yìí the next ten years wọ́n ti di hundred torí àwọn míì tẹ́ yọ sàká fún àwọn náà máa dolówó sí ajẹ́pọ̀lọ́sì ọmọ ẹ̀dẹ́kù àwọn tí wọ́n máa gba owó náà máa ṣe kí ni wọ́n máa kéré sí tó lòsì bá ń dínkù kí ni wọ́n máa ṣẹlẹ̀ àwọn tí wọ́n máa gba nǹkan náà ó kéré àwọn tí wọ́n máa wá fún yẹn nìkan máa ṣe kí ni wọ́n máa pọ̀ sí àìlò àgbọ́yé ẹ̀sìn ni ò lè jẹ́ kí n ṣe pé o even tẹ́ bá yẹn rú Buhari mẹ́wàá wàláì Buhari ọgọ́rùn-ún lè solve problem Nàìjíríà problem Nigeria is too complex lọ́fà tẹ́ gbogbo àwọn tẹ́ ẹ̀rí tán bá Buhari ṣiṣẹ́ over ninety percent of them olórí burúkú èèyàn ni wọ́n they are enemies of progress and peace gbogbo wàhálà tẹ́lẹ̀ tó ń fà kèé ṣe fún nàìjíríà àpò ara wọn náà lù two thousand and nineteen ìlọ́fà wàhálà tẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ ti bẹ́ẹ̀ni ẹ̀yẹ political problem ni kèé ṣe wàhálà fúlàní mùsùlùmí christian àwọn káǹkà ìyá wèrè ti wọn any slight opportunity they will capitalize on it káwọn ò ṣe làákà èmi. sincerely ṣe báwọn kan bẹ́ẹ̀ náà olóṣèlú wọn tán lo àwọn bẹ́ẹ̀ náà tán dá ìgbọ̀n ìjàmọ́ ọlọ́wọ́ ṣèbí wọ́n bẹ́ẹ̀ rí gbogbo kérésìyẹn ni gbogbo ẹ̀ wọ́n kẹfẹ́ máa mú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wa ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀yà mẹ́yà wọ́n máa ń lo nǹkan méjì ẹ̀ làwọn olóṣèlú láti fi àjíǹsọ́ fi àjí ọlọ́run ẹ̀bí òṣèlú ṣe bí ní kálukú wọn ń kú kọ̀ọ̀kan wọn ń kú bí ewúrẹ́ wọn ò torí ẹ̀ ronú náà wọn lè nìkan ní ara tàtà ẹ máa tara ẹni tó ń pa wọn ó yé wọn ọlọ́run náà ní pa wọn wọn ò sì ní ronú pọ́blẹ́mù tán nínú yẹn ìkan kú wọn ò ní torí ẹ̀ ronú ẹ wo inú ìjọba Buhari nìkan ẹ wo iye àwọn tó ti kú nu tí wọ́n kú ètò lásìlẹ̀ ètò kẹsùn tí ó ètò múra wẹ́ẹ̀dì tí ó láàrin òdìlásù three years tá méje sọ́tòrí ẹ̀rọ nú ni ṣùgbọ́n tó bá jẹ́ pé àgbọ̀yé ẹ̀sìn bẹ láwùjọ kan owó kọ̀ọ̀rá sàràkí nìkan ó sọ èèyàn one million dolówó ìsọpéyàn one thousand èèyàn one million sórí ọ̀pọ̀lọpọ̀ wa àmọ̀túmọ̀ sọ àmọ̀túmọ̀ one billion òdo mẹ́sàn-án ní jẹ́ one billion òdo mẹ́fà ní one million tẹ́nìkan bá ní assets àbọ̀wótọ́wọ́ ti one billion naira tó bá fún ẹnì kọ̀ọ̀kan ní wá one million yóò sọ èèyàn tí ò dé ní one thousand díké ní o mílíọ̀nìà ìmí asset ìmí lé ní ten billion nínú wọn ẹ̀ ní mà ní ìmí trillionià nínú wọn kò lè rí mà níbi tẹ́sìn bá wà ibi ẹ̀sìn bá wà yóò sáfà socio yóò jẹ́ solution fún sóòlù àwọn àwọn àpèníjà àwùjọ tẹ́lẹ̀ ní ẹ wá jẹ́ kí n pọ̀ ń bẹ́ẹ̀ nítorí àsìkò mọ́ bọ́wà torí ntọ́jú ọmọ tẹ̀sìn náà àáfàá ní káwá máa wo àìgbàgbọ́ yẹ ẹ̀sìn ó láwọn nǹkan tó ń fà ó sì láwọn ibi tó ti wá áìdá kéèyàn sí ẹ̀sìn gbọ́yé sódì àbí kéèyàn fọwọ́ dẹngbẹrẹ mú ẹ̀sìn àáfàá ni a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn nǹkan tí ń bọ̀ ìmọ̀ akẹ́sọ̀ bíi mẹ́ta sí márùn-ún bẹ́ẹ̀ torí àsìkò kí n lè bọ́ síbi kí ni o ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn àti yóò sì jẹ́ solution fún social religious crisis or problems àáfàá ni alákọ̀ọ́kọ́ nínú àwọn tó ń fa ìgbàgbọ́ yẹ ẹ̀sìn bó ṣe tọ́ àti bó ṣe yẹ gangan àáfàá láwọn kókó tá a fẹ́ sọ yìí ló wà very very essential alákọ̀ọ́kọ́ òun ni kí ni oṣù ulfaham linosusil Quran wa sunna ṣe láàrin ni problem tó pọ̀ jù kéèyàn ní misconception or bad understanding nípa ẹ̀rí tó wá látinú Kùránì àti hadith ibi tí pọ́blẹ́mù ti kọsílẹ̀ ní islam nìyẹn ẹ ti gbọ́ nípa àwọn khawarij àwọn khawarij náà kọ́ dá wàhálà alẹ́ ní islam lẹ́yìn bàtà nàbí asalam kú tán abubakar jẹ kò sí wàhálà umaru jẹ kò sí wàhálà àtàyè usman wàhálà ti bẹ̀rẹ̀ wàhálà yẹn ló débi tálì ilọ́ ṣẹlẹ̀ tó ní ìtí ọ̀tàn kí wọ́n á mọ̀rọ̀ àwọn khawarij ṣe rí wàhálà ìtẹ̀yìn ọ̀bà sọ́ra èèyàn lè pa gbogbo mùsùlùmí ayé tínú rẹ̀ ọmọ ọ̀dọ̀ pé ẹni ọlọ́run ni mí mò ń pa àwọn kẹfìrí àwọn khawarij nínú hadith anabi asalam ti sọ̀rọ̀ wọn ìjọsìn tí yóò kéré lẹ́gbẹ̀ẹ́ wọn sẹ́dá àwọn khawariju wọ́n ń ṣe lọ́ọ̀ púpọ̀ wọ́n máa ń ṣe náfìlà lóru wọ́n máa ń tìlàwà kódà wọ́n tó máa ń sunkún tẹ́ ẹ bá rí wọn lóru bismillahir rahmanir rahim yóò ṣe wọ́n kúrò nílò kí wọ́n ó sọkún lórí wọ́n pa mùsùlùmí lọ́sàn kí ló fà á wọ́n ní suwul faham walimafahim anu susil quran wa sunna èyí olóburú jù wọ́n sì quran gbọ́yé àti àdífì ìyẹn ló main problem tani lónìí tọ́lá tó bá pé eléyìí bídíà ní òun ló kó ti kùránì àbádìsí kan wàhálà yóò wá sí tu yóò lò lọ bí kíni o ìfẹ́ náà tiẹ̀ àwọn kàwáríjù wọ́n pa àwọn sàábé kí ló jẹ́ wọ́n kí níbi tí wọ́n ti ní problem àwọn àyà kan tó lọ ń sọ wọ́n sì tú wọ́n ní mọ̀tẹ́kíbùlì kẹ̀bí rọ̀ káfíròn wọ́n lẹ́ni tó bá ti lè ṣe tí ọ̀dà tọ́sẹ̀ lọ́hùn tó ṣe major sins bóyá ó ṣe sìnà bóyá ó mutí bóyá ó ta tẹ́tẹ́ wọ́n ní ẹsẹ̀ mùsùlùmí wọ́n ní kódà ẹ lè pa halalu dam gbogbo tí ọ̀wà tó nǹkan wọ́n pa àwọn sàábí ànábì ìyìn ni wọ́n pa ordinary muslim o ta ni wọ́n pa jẹ̀mọ́ àwọn kìbárù sọ̀hábà sàábí tó gba ọ̀rọ̀ wa ó ní yùtọ̀ inú nàná yauma naharawan wọ́n wá ń pa wá lọ́jọ́ ogun naharawan wọ́n ń pa àwọn sàábí nípakúpa nítorí àgbọ́yé ibú nítorí kí la pè jẹ́mọ́ àsìgbọ́ sórí mi àti yín náà ká máa farabalẹ̀ gbọ́ Kùránì àti súnà yìí má jẹ́ kí English translation ò kó bọ àwọn àáfàá tí wọn ò níṣẹ́ mi ju kéwú lọ ju ọ̀rọ̀ Kùránì ọ̀rọ̀ àdìsí lọ bí wọ́n ní tó bá rú ọ lójú wọn ò lè ṣàlàyé ẹ̀ àwọn kàwárí ju ọ̀la àáfàá àwọn sàábé yẹ kọjá àáfàá wọn wọ́n ti pè wọ́n ní kíni o kèfèrí irú ẹ̀ ló kó bá àwọn ọ̀dọ́ láwùjọ wa tí wọ́n ń dá fìtínà lẹ̀ tí wọ́n pe gbogbo àwọn èèyàn ní kèfèrí ombidia ẹlẹ́gbẹ́ àtòrò àwọn orúkọ tán lò gbogbo àwọn àáfàá ìwọ̀n ọ̀rọ̀ wọn burú débi pé wọ́n sọ fáwọn tó bá ń tẹ̀lé wọn mọ́ gbọ́ wá sí àáfàá báyìí mọ́ download lecture stars báyìí mọ́ gbọ́ wá sí ẹni báyìí tó rántí sọ àwọn èèyàn yẹn di kéde o kèfèrí wá sí ẹni tó bá nírò rí ṣàìtọ̀ níyà àwọn nìkan òun ni kó máa gbọ́ jẹ́mọ́ ẹ̀jọ́ ẹjẹ́ àfarabalẹ̀ sọ ráàrin tá a dé yìí Number one problem ni tó ń fa àìgbàgbọ́ yẹ ẹ̀sìn bó ṣe yẹ nọmba two òun náà ni kíni o alùlámà olùjùhàd àwọn àáfà àtànjálá ìmọ̀ kan wo bí mo ṣe bọ́rọ̀ ń wá kò yẹ ká pé èèyàn ló ní mímọ̀ tó bá tún jálá ìmọ̀ kan àwa lu ọ̀rọ̀ méjì tó takora wọn fúnra wọn àwọn incapable scholars àwọn ignoramuses àwọn ignorant scholars kí ló fà á so orígbà mi ìmọ̀lémọ́tọ̀ náà dárìn like ọlọ́mọ sí gbogbo àìlá fọ́jú téèyàn bá wà nílùú àwọn afọ́jú tó wá jẹ́ olójú kan jàmá kí ni ọ̀jẹ̀ bẹ́ẹ̀ olójú kan ni sẹ́wọ̀n kò dínà ó ní ah see this one na white color jàmá sí white ìlú ọ̀kọ́ mu sẹ́wọ̀n pé alójú kan kò sẹ́ kí ni o. ṣe kí ni ó gbóná wọ́n bá máa gba dèdèrè yòókù lọ ara bí a ti ní pọ́blẹ́mù bí inú ẹni tí ò tó ṣe wáàsí ní mọ́sálásí yóò máa ṣe wáàsí lórí rédíò ara pọ́blẹ́mù tàbí nàìjíríà rọmọdún fẹ́ẹ̀ dé ní ìsìn èmi máa ń rẹ́rìn inú àwẹ̀ ni wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti máa ṣe wáàsí inú àwẹ̀ ẹnu mi gbà sórí ń táàmù láàmù àwọn àfáà kẹwàá kẹ́mi tiwa ọmọ ga ni tó bá screen àwọn ti wáàsí lórí rédíò over eighty percent wọn wà lẹ́tọ̀ọ́ káwọn ti wáàsí lórí rédíò irú mi àlọ́mọ ṣe wáàsí kí mọ̀mọ̀ tí lọ ṣe wáàsí ilé ṣe wáàsí lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe bí wọn ọ̀tọ̀ sí mọ́sálásí débi kí ni o ọwọ́ ara àwọn èèyàn tó àmọ́ spread rọ irú dèrè kan tí wọ́n ṣe ní ìrọ̀lẹ́ alẹ́ ara àwọn junior wa ń gbà fi wà ó ìwọ náà ò tẹ́ máa ń sọ̀rọ̀ irú débi pọ́ọ̀mù wá ṣe wá sí nílágẹ̀lú nírọ̀lẹ́ ní ẹ̀yìn mọ́gíríbì friday ìwọ òun náà wàá sọ ọdún òun tí wọ́n ló ti ń sẹ́rí padà kó omi àwọn òdòdó burúkú rẹ̀ kan o kọ́nà wọn bá ní àdánà lọ́wọ́ ìyá jẹ́mọ́ tí wọ́n rí ibi tó bá já pé àwọn aláìmọ̀kan pọ̀ wọ́n sì àwọn aláìmọ̀kan yẹn náà wá mọ̀ sí kí ni o onímímọ̀ a máa fa àgbọ́yé ebú nípa ẹ̀sẹ̀ ìyẹn wà ní òṣòro tá a ní ẹlẹ́kẹta alukurani yun kurani sangility so ráwọn kùránì yún they are problems àwọn ọ̀fẹ́ gbọ́ nǹkan míì ju kùránì lọ àwọn àáfà aládàáwò ní kùránì yún wọn ò lè jẹ́ àgbọ́ ìsìláàmù yìí ní Ramadan ló ń bọ̀ yìí téèyàn bá jẹ́ kùránì yún á fi pa gidi ọlọ́run dàpọ̀ twenty nine or thirty ó ní ajaman ma'adudat níbo ló ti ara rẹ̀ twenty nine thirty anabi ló sọ fún sallallahu alaihi wasallam níbo ló ti rí wákàtí márùn-ún náà kùránì ò lè rí ṣubú ìzúrí àásìrì mẹ́gbẹ́bí ṣáà ló kùránì àdíìsì ló gbé wá àwọn kùránì yóò wọ́n fẹ́ dẹ̀sìn rú ni wọn ò fẹ́ ká gbọ́ original Islam ilé òsèré pé ìfòtọ́ bá ń ka tefsir sẹ́ẹ̀fẹ̀ tefsir ní túmọ̀ kùránì wàláì ò lè tó gbọ́ tefsir yìí àfi kó tán rádìsì àdìsì ni ó tún máa fi ṣàlàyé kí ni o tefsir torí pé sọ kùránì kalẹ̀ fún kèé sèmi kèé dẹ̀ sí òsáàsù kìí sì ṣe bàbá mi ànábì ni ànábì ni ó dẹ̀ fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣe kí ni o ṣàlàyé ọ̀rọ̀ ẹnu náà láti pè ní kí ni o hadith àwọn kùránì yù wọ́n sọ àwọn èèyàn nù wọn ò jẹ́ wọ́n gbọ́ original islam yìí ìyẹn ló fàtẹ́ wọ́n láwọn mẹ́mbà lẹ́kọ̀ọ́ tó máa fẹ́ kírun ọlọ́run tóbi wọ́n lò nídìí kọ́mọ́ ìlàrúbáwá sí lọ́run kò sì dìtọ̀ lọ́run ọgbọ́ sẹ́yìn pé ọkọ̀ ara tó jẹ́ kí islam wà unique and universal sẹ́yìn pé máa dùn àwọn christian kálàfà mi jẹ́ ibo tí bá lọ. sàlámù alẹ́kùn ló fún ọmọ ẹgbẹ́ àfààní ọ̀sá sàlámù alẹ́kùn ló fún ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ yẹra rẹ sálámù ẹ̀yọ́ ọ̀nà ti kọ̀nẹ́ẹ̀tì wa ilẹ̀ haúsá lè mi ti sáàfù. pé ìdàsọ́bà àjọ tí mo kú òní dàmátúrú ní yóbè wà lọ́yì I was leading them in salat. So mo líìdì àwọn ọmọ haúsá nínú òun mo ṣe wáàsí fún wọn malami idris kan bẹ́ẹ̀ ní yẹn òun gbóyìnbó òun ọmọ báwọn tu sí kíni o èdè wọn láwùsá pé malam yánà che allah sílè kíní kan sàké yọsà mú ìtìlá kí èyí tí wọn sàké allah ànàbí èdè ṣe èdè wọn kì che mọ wọn chá dàkà che kíní kì yọsà ìgbà ọkàdé máa tù so bàtú èmi ò tún aṣọ lóyìnbó òun ò tún ní kíni o haúsá kódà wọn máa ń béèrè béèrè tabatikí máa gírí tán ìbéèrè ni torí pé a máa jẹun ọlọ́lọ́mọ yóò jẹun tá a láàyè kọ́lọ́ tó ń sá àwa kòkòrò gbogbo súyà wọn àwa ọ̀fẹ́ kò jẹ tán àwọn ọmọ ara rọwọ́ fún wa àwa la wá wọn létà làwọn náà ń dọ́gbọ́n <laughs> àwọn kọ́ fẹ́ jẹ gbogbo súyà tán súyà ìbùn bẹ́ẹ̀ ti ní ìdámátúrú kó tó di pé wàhálà Boko Haram súyà súyà hundred ẹran three thousand ó wà bẹ́ẹ̀ ẹran four thousand tó bá tóbi gidi bí abi seven eight ten even wọ́n tí wọ́n tún ní odidi market ní dàmá tún tẹ́ pé ẹran nìkan náà ń tà ń bẹ́ẹ̀ tí àwọn fúlàní ó kó wa àwọn bọ́ọ̀rọ̀ àwọn bólé wa àwọn tẹ́lọ̀mọ́ rẹ̀ rán bẹ́ẹ̀. afá ọwọ́ òpin lárúbáwá yẹn ti unique wa kọ̀sẹ́ni tí ò lè lead irun wà láì kọ̀rọ̀nà ní christianity even kan ní english gbogbo èèyàn kọ̀ lọ́gbọ́n english ṣùgbọ́n gbogbo àná ka agbọ́ lárúbáwá ṣùgbọ́n tó bá débi irun gbogbo alamọ fatia amọ̀kúlù aláwọ̀ iná àti iná àwọn sọ̀rọ̀ bí àlà àsìnwá bí àmì àwọn sọ̀rọ̀ bí àlà àlà àwọn àtà ìyá tù lélà àti ní tọ́dà wàpọ̀ káàkiri ayé ṣùgbọ́n àwọn kùránì yúù àwọn náà fẹ́ dá wàhálà alẹ́ wọ́n ni kò nídìí kò lárúbáwá pé ọlọ́run tóbi ọpẹ́ ni fún ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run olùdájọ́ ọjọ́ ògbéǹde mo ní bí ó ti ní pọ́blẹ́mù tí wọ́n bá sọ wípé ọpẹ́ ni fún ọlọ́run tèmi ní ìyìn ni fún olúwa òun ní ògo ni fún adẹ́dà ìtumọ̀ kẹ́nà kan ní tá à ń sọ ni bẹ̀tà ń lo kí ni o synonyms ní tí yàtọ̀ fi wà nù bẹ̀tà kẹ́lá lọ́wọ́ ni alhamdulilayi pé àṣùwúrù ó sọ pé àníyìmọ̀ ó sọ pé àlefọ́dúlù bọ́ọ̀lù ń ṣe sọ nǹkan rẹ̀ kalẹ̀ láti kí ni o ara tí ó jà ní pọ́blẹ́mù nu àáfàá ní ara tó ń fa ìgbàgbọ́ yé ni àwọn kùránì yún àwọn pé kùránì sangility àgbọ̀yé ebu ni àwọn ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ káfẹ́ gbọ́rọ̀ ànábì òkùránì nìkan èyí ní pọ́blẹ́mù number four alimusẹ́ ṣirikú ni àwọn orientalist àwọn orientalist umulẹ̀dínà tààlàmù lughatal arabiyya wàtàámàkù fìhà wàdẹ́rọ̀sù àfi ìlógà lí ìfsáàdìdì àwọn àfáà láwọn mùsùlùmí wọn lọ kọ́ èdè lárúbáwá wàlẹ́ ìṣúbí mùsùlùmí and they are not muslims wọ́n wá jinlẹ̀ nínú èdè lárúbáwá wọ́n lọ kọ́ èdè yìí kí wọ́n lè fi ba ẹ̀sìn jẹ́ ah, ẹ gbọ́ mi yé so ráwa táwọn ṣe Arabic Islamic Studies a mọ impact wọn lára àwọn lecturers wa kan Nàìjíríà tí wọ́n sì máa ń tako Kùránì àti Súnà torí pé they were taught by some of these Orientalists níjọ́ táwọn èèyàn tí ì lọ kẹ́kọ̀ọ́ láwọn Saudi Egypt nǹkan kan àwọn náà kọ́ káwọn èèyàn lára Arabic Islamic Studies kódà the first HOD ní Arabic Islamic University of John Onwick Orientalist ni picture rẹ̀ ń bẹ́ department one UIDC John Onwike àìmọye ìwé ló ti kọ́ ọgbọ́n lárúbáwọ́ gbóyìnbó pọ̀ kí ló pẹ̀ metrogono kini metwat ìyẹn náà wọ́n pọ̀ báyẹn tó ẹ kó dẹ wọ́n gbọ́ lárúbáwá wọ́n sì gbòyìnbó kódà don't be surprised kí ló kọ́ ẹ̀ tó ṣe dictionary yìí David Cowan David Cowan ó káwọn èèyàn dáadáa Nàìjíríà he came to Nigeria several times nínú àwọn richest dictionaries lágbàáyé ní Arabic English orientalist lọ́kọ́ David Cowan do you know the most astonishing aspect of it la ilaha illallah tábà sọ pé èèyàn ṣe English sẹ́yìn tó ṣe Yorùbá lè kọ encyclopedia of English I'm asking is it possible asam encyclopedia encyclopedia ni tó kó gbogbo summary tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa fíìdì kan sínú encyclopedia medicine wà láti ètò ìṣẹ̀dọ̀rọ̀ medicine ni wọ́n dẹ̀ máa ń sábà arrange alphabetically encyclopedia of sociology wa encyclopedia of kilo everything àtúnwá encyclopedia of Islam àwọn wo ló kọ orientalist etí <laughs> mọ̀ ń sọ òye yín àwọn ọ̀tá wa lọ́pàá encyclopedia ṣe tiwa bíi kọ́ máa lè kọ́ máa kọ̀tàn ọmọ ọkọ sọ̀rọ̀ pé yọ̀ọ̀kan tó dáa bẹ́ẹ̀ àwọn ọmọ àlè náà kọ ìtàn náà kọ encyclopedia àti islam wọ́n kọ sẹ́yìn ẹ̀ báyìí written by lead orientalist kẹ̀tún ṣe orientalist wẹ́wẹ́wẹ́ o àwọn tó ti ya wèrè gidi nínú orientalist ni o èmi máa ń lo encyclopedia of islam dáadáa ọ̀n bẹ́ẹ̀ ui ọ̀n university of ìlọrin mo ló ti uni ìlọrin mo ló ti ui mo máa ń lò fún research tí máa ń kọ àwọn articles kan torí pé ìgbà míì tó bá ka encyclopedia of islam ó rí pé wọ́n ṣe research dáadáa wọ́n ti máa fọ́ ní nǹkan wọ́n wà bọ́ ọ̀dà pọ́ìsì sí lẹ́yìn sincerely yours àwọn ló kọ ìwé tá a lè máa fi rìfà àdánù àwọn èèyàn ti ń kọ̀ mí o mo wà wí àbúrò níjọ́ tí mo gbé àwọn ọ̀rọ̀ kan lórí íńtánẹ́ẹ̀tì lórí ẹ̀ brọ́dà kan ó ṣe à lẹ́ǹkì fún mi ìkan bẹ lórí online gẹ́gẹ́ tẹ́gbẹ́ ìsàbídà of Islam tẹ́ pé wọ́n ń perfect ẹ̀ lọ wọ́n ti ń arrange ẹ̀ alphabetically alif wọ́n fẹ́ wo iman wọ́n fẹ́ wo Islam wọ́n fẹ́ wo gbogbo tó ihsan wọ́n bọ̀ ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ tá ti ń ṣe mi wọ́n fẹ́ wo biru wọ́n fẹ́ wo ballad ntọ́jọmọ́ ẹ̀sìn pátá àwọn mùsùlùmí náà ti ń kọ́ mi ṣùgbọ́n èyí tó popular tí wọ́n ń lò láàrin àwọn academics èyí tó jẹ́ pé àwọn orientalist lọ́kọ́ ni àwọn ọ̀tá wa ló kọ́ wọ́n wà nínú àwọn tí ọ̀já àwọn èèyàn gbẹ́sìn yìí ìlọ́jẹ́ káwọn àgbòye ebu ọ wà tó o bá ti kàwé wọn àgbòye ebu nìwọ náà ṣe kíni o lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí àsìkò ọ̀dà ẹja tó wo abala míì àáfàá ní àwọn àlìmọ̀ àlàfáàt àwọn ìwé kan náà ń bẹ táwọn èèyàn kọ okun ara ń tọ́ fa àìgbẹ́sìn yìí bó ṣe yẹ àwọn ìwé yẹn wá kún sóríṣiríṣi wàmínádìl kutub alimu alafad minal firọ́kì alìsìlámíyà àbọ́ọ́là ọ̀nbẹ́nu àwọn ìwé yìí tó já sí pé àwọn tó kọ their deviant sects àwọn ṣíà wọn láwọn ìwé wọn tí wọ́n kọ tó já sí pé wọn tí wọ́n kọ rèé wọ́n ti mú pọ́ìsìn wọ́n dààmú ráìsì àtẹ̀wà wọ́n ní ọmọ ọkọ̀ jẹ́ àwọn iṣẹ́ àná máa ń bú àwọn sàábé ó bá àwọn Abubakar Umar Uthman Ali ìyàwó Aisha wọ́n sì ní àwọn wàhálà tó ara wàhálà wọn òun ni kíni òun ni nìka muta temporary marriage wọ́n wà ní Kaduna tó pọ̀ so ti wọ́n pọ̀ ní Zaria wọ́n pọ̀ ní Kano wọ́n pọ̀ ní Haúsá dáadáa so orí tó bá ti kọ́ra wọn ṣíà àdánwò kan máa ń bẹ fún wọn níbi tó bá ti ń practice ẹ̀ dáadáa wọn èyí lójú tọ́lẹ́ nìkan lè fẹ́ obìnrin márùn mẹ́fà méje tí ọmọ wo láta ó ti rí gbogbo àwọn ẹwà ojú wọn fi ábùbí àìlúwájú yìí ó ti kó mbẹ ìmọ̀lẹ̀ tí máa bẹ lára mùsùlùmí gidi ò ní lára wọn lọ títì wọ́n láwọn ìwé tiwọn tí wọ́n kọ wọ́n lè fi ìmí mbẹ wọ́n lè fi bú àwọn sàbẹ ìmí wọ́n lè fi distort Islamic preachings and teachings ọ̀nbẹ́nu àwọn ìwé ìtẹ́pọ̀ àwọn amadíà ló kọ amadíà original wọn è kírun lẹ́yìn mùsùlùmí tí ìbá samaria amadia tí mo pè òrìjínà kò ní kírun lẹ́yìn mùsùlùmí tí ìbá samaria téèyàn bá sọ fún pé irọ́ ni màá sọ wọn pé wà láìkè ṣe rọ àfi tán bá ti change lò èmi sì lẹ́rìí tọ́pọ̀ nígbà táwọn wà ní University of Ìlọrin nílọrin ilẹ̀ sọ pé amúsílásí amadé àti pọ̀ ní ìsìn o as far back as two thousand and four five táwọn kó University of Ìlọrin o mọ́sálásí ẹ̀yọ kan tó wà fàmàdíà táǹkì wa wà nílọrin àwọn ọmọ amadíà wọn ò kú òní uni ìlọrin wọn lọ kírun ní táǹkì wọn ò ní yes confirmed kódà ìkànnì wọn tọ́jú mi àmọ́ ń lò fáwọn kọ́mẹ́tì kan ní mss ń gbà yẹn fún rẹ̀ ló jábọ́ sí alọ́wọ́ we believe we believe eh, we believe we ní ìwọ you believe ìwọ believe lẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́ fẹ́ kó believe àwọn ìwé mẹ́ta àwọn náà kọ́ kódà wọn láwọn websites àwọn ìwé ìpọ̀ ètí wọ́n hà lọ́fẹ̀ẹ́ ètí wọ́n bùn yàn ètò dánlóòdù lọ́fẹ̀ẹ́ àwọn táwọn èèyàn kan bẹ́ẹ̀ ó ń kó bá gbọ́ yẹ́sì òrìjínà ilé ẹ̀dẹ̀ láwọn míì wọ́n lè dìde kán ní kò sí eléyìí ní Islam wọ́n lè máa kúrà nílọ wọ́n lè máa já kọ́ńfú lọ kọ́ńfú tó ń jà kìí ṣètò orí jihadi o ọ̀hún wọn náà mamadi àti ọ̀fẹ́ ya kúrà ní ọ̀hún tí ò lè já kọ́ńfú kọ́ akúrà ní kó lè máa sọ̀rọ̀ kúrà ní àti súnà kò sí lọ kọ́ kọ́ńfú torí for self defence ni àwọn tíra wa pọ̀ báyẹn tọ́já sí pé àwọn deviant sects lọ́kọ́ ìmí mi tọ́já pé àwọn míì náà lágbàáyé tán mọ kéwù tán mọ lárúbáwá táwọn náà kọ láti promote ìtí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ tọ́sẹ̀ tọ́yàtọ̀ sí tọ́lọ̀ àtànábì bíríìjì àwọn míì kọ tíà láti support ìjọba ìlú wọn ibi eléyìí láti di mi lọ ní ọbẹ̀ wà ní eléyìí o tá a bá ti kọ tíà ta ni táwọn ìjọba wa ń ṣe lọ́dà ẹ má ti àkà òun náà ní rúurú rí yẹn ibi mẹ́mẹ́ pé ẹ máa pa àwọn èèyàn lọ ẹni tó bá ti lè tako ìròrí wa yìí ṣe sọ fún ọtọ́ ọ̀bà mọ̀ nínú orú àwọn tíra burúkú báyẹn okun tó àfẹ́ ti Muhammadu Lawal Jabata tó ń spread the rock Jabata ń gòdè lọ́rin ìlú wà ní fẹ́sẹ̀ ọ̀fìn lọ́dún tó dé sí lọ́rin kódà mọ́tò MSS la fi máa ń gbé e lọ sí ọ̀fà àjàsí èpo so ẹnu mi gba ìtàn tí mò ń sọ I was the amir MSS fẹ́sẹ̀ ọ̀fìn lọ́rin kódà tá a bá gbé lọ kwara poli tá a gbé lọ sọ́fà tá a mọ́tò mss wa la fi máa ń gbé kí n gbà náà nínú àwọn tíra abúì ọwọ́ àánú tíjà bàtàkà tó kó bá philosophy lọ lọ ṣe kìí ṣe ẹ̀sìn kọ̀lọ́ study ẹ̀sìn so orí n ta ṣe sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ yín náà you need to be guided ẹ̀yin wọ́n tẹ́ fẹ́ lọ school kìí ṣe gbogbo kọ́ọ̀sì ayé ló lè ṣe kìí dẹ̀ ṣe gbogbo òwe ló yẹ kọ́ ọ máa kà ẹ̀rí pọ́nmọ́ mi kẹ́ ìyàtọ̀ ọ̀gìmọ̀ yín lọ ó ti kàwé kan ìwé tó kà yẹn ló máa ní ah ẹ̀yin ti slow ju ah ó yẹ ká ti máa bẹ́ àwọn èèyàn lórí lọ́nà ó ah ó yẹ ká ti máa bẹ́ wọn lórí ẹ ti slow kákẹ́ lọ́rùn school of nursing yẹn kákẹ́ ṣe bọ́ọ̀mù mẹ́jọ péré kákẹ́ jù síbẹ̀ fáwọn afẹ́ lọ́ọ́ ṣe nọ́ọ̀sì o yóò rẹ́yìn sí pé ẹ slow toró ti kàwé àwọn èèyàn burúkú kan gbogbo irú àwọn nǹkan yìí la ṣe nídìí ká máa gáìdì àwọn ọmọ ó fẹ́ choose course irú course wo ló fẹ́ ṣe kí lànìyàn rẹ lórí ẹ̀ ọ̀nà olóròpó lè gbà fi wúlò fún Islam jẹ́mọ̀sí tàn sọye ó débi ọ̀rọ̀ marital life ó fẹ́ fẹ́ yàwó ta ló fẹ́ fẹ́ irú èyàn ló fẹ́ fẹ́ sọ̀rọ̀ pé lè ẹ lè jọ jọra yín wọ́n ṣe débi pé ìfún wọn ti àwọn ọmọ obìnrin ta tí wọ́n máa spread àwọn lórí burúkú tí wọ́n jẹ́ sábàbí àdánwò gidi gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra fún torí àsìkò kí n tó parí mo fẹ́ wá máwọn kókó kan wá máa kókó méjì ló kù tí mo fẹ́ sọ inṣàlá madé randolph kókó alákọ̀ọ́kọ́ malahalu kí ni solution tó fi já sí pàwọ̀ ọgbẹ̀sìn yèbó ṣe yẹ ká gbọ́yé tí ó fi wá jẹ́ odidi ojútùú sí ìṣòro àwùjọ àti ìṣòro ẹ̀sìn èdè máa fi wá parí ẹ̀ òun ni tẹ̀tìbíkù sọ̀háàbà tẹ̀tìbíkù wàsálàfùlẹ̀ umma àwọn tí wọ́n ṣáájú wa lọ bóun náà ṣe ṣe ìmọ̀rọ̀ ibn abbas ibn umar imam ahmad àtàwọn mẹ́ta tí kò bá gbà mí àáfàá ní alákọ̀ọ́kọ́ kò le rárá láti gbẹ́sìn yé bó ṣe yẹ ká gbọ́yé tá lè fi wúlò tí ó jẹ́ odidi solution fún àwùjọ ìṣòro àwùjọ àti ìṣòro ẹ̀sẹ̀ àwọn kókó tí ń bọ̀ ìní ẹja ṣàkíyèsí alákọ̀ọ́kọ́ ń bẹ ìkíláàsù níyà kákọ́ lọ́tà àṣeyìí sẹ́rẹ́ lómi inú àwọn tó ń dẹ̀sìn rú àníyàn wọn ò dáa le lè gbáwòrán súnà wá o lè gbáwòrán nǹkan míì wá ó lè gbáwòrán bídíà wá n tó ń kìrìtìsáìsì kò burú tó ti ń bẹ lára tiẹ̀ ọ̀rẹ́ nìkan àwọn àmìlú wọn wọ́n mọ̀ lọ sí ilé kan kán dáwọ́ kan kán ṣe bá ìwọ́ sí ni ọ̀n lọ sí wáàsì ìwé sáàmì àwọn ọmọ ilé ẹjọ́ àwọn àbúta israeli. ó kò bí mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn ayakumulọ akamakumulọ ọ̀tọ̀lẹ̀ tí ó wé láwàní ọ̀tọ̀lẹ̀ tí ó bọ́bọ́mí àlùmọ́lá ìmí ìgánfẹ́ ìmọ̀ sa omi sí ọlọ́wọ́ ìmí ọ̀fẹ́ lè gbóúnjẹ sí ọlẹ́nu gan ìwé ìdámí ìrù báwọn ustaasu ni wọ́n torí pé wọ́n lo ustaasu ibi tó burú dé tó o bá pè wọ́n láago mọ́kànlá òru ń bọ̀ lọ́wọ́ ayakumulọ sáà sáà síbi ẹ̀ yọ̀wọ̀ àbọ̀ àmì ìrù sincerely kálukọ́ lọ́tà nìyẹn rẹ̀ ṣe ẹ ń bá fẹ́ gbẹ́sìn yìí ọ gbọ́dọ̀ jẹ́ mọ́kúlísù ẹ wò gbàtẹ́sù ló wọ́n máa sọ àwọn èèyàn nù ilá ìbádákà mínú mọ́kúlásì àwọn àfáà tó mọ́kúlásù sọ̀nà méjì ó lè jẹ́ mọ́kúlì jẹ́ mọ́kúlásì ẹni tó jẹ́ pé ó ń ṣe nǹkan torí tọlọ́n àbẹ́ntọ́lọ́n tó wá ṣàánú tó fọ àníyàn rẹ̀ mọ́ ẹ jẹ́ káníyàn wa kọ́kọ́ dáa ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú táàfáà ní kásákèésì òun náà ní kí ni ìtìyàrú sheikh ẹ bá fẹ́ gbẹ̀sìn yà gbọ́dọ̀ láàfà a gbọ́dọ̀ ní kí mo pè é kìí ṣe àáfà àti ọmọ palangba kí mo ń sọ àáfà àtẹ̀sìn yé àáfà yẹn mọ̀ṣẹ̀ mistake kìí ṣe pọ́ perfect hundred percent ṣùgbọ́n gbà míì so orí tójú àgbàlagbà rí tó fi jìn tójú ọmọ eke bá rí yóò kúnjọ kan ó kè ní ìsìn èmi tí mo mọ sọ̀rọ̀ èmi kéré wàláì bí mo ṣe kéré tó yín tí mo ti rí èèfin pọ́nra mi lé owó lójú ẹ tó rí nínú ẹ̀yìn tí mo bá sọ̀rọ̀ táwọn bàbá dàgbà tó dàgbà mo witness wàhálà àjábọ̀ ọ̀yọ́ state bọ́mọ ya àwọn ọmọ yàkọ̀ kan tako sẹ́wọ̀n mo witness àwọn wàhálà míì ní ọ̀yọ́ state wáì ọmọ ìtọ́gbà síláàmù tí wọ́n lù pa tá a ṣe rálì ẹ̀ mo witness ẹ̀ mo tó witness àwọn míì àwọn míì àwọn míì tọ́jà pé ìmí ìfarali ìmí ìfa meeting ìmí ìfa kálọ̀sẹ̀ meeting níbi eh, Bódìjà ẹ̀sìn ìmí ìfa kálọ̀sẹ̀ meeting lọ́jà àbá ìmí ìfa meeting ìlànà ìṣekọ́lá ìmí ìfaká lọ ṣẹ̀rí akọ́ọ̀tù ah, bẹ́ẹ̀ ni sincerely yours oríṣiríṣi àwọn nǹkan báyẹn ìmí ìbẹ́tọ́jẹ́ pé a lọ ṣe meeting pẹ̀lú Sultan Sokoto lóòtẹ́ẹ̀lì l'Àbújá tí Sultan Sokoto wà ń bẹ̀ gbogbo àwọn kẹ́kọ̀ọ́ kẹ́yìn àwa ti lẹ́sìrìẹ́nsì ẹ̀ ìwọ ò ní sọ́jà wọn kẹ́kẹ́ ah kádàrú ni àwọn ò ní mọ̀ fàyà jọ nítorí Ọlọ́run torí tó ọba dàrú àwa ni wọ́n rà mú wọn ò mọ̀ wọ́ nípa ẹ̀sìn tọ́ọ̀gì wọn kẹ́pẹ̀ wọ́n sí pé bí ń pọ́ so ìwé àgbọ̀dọ̀ ah àwọn ọ̀gá wáyé ti ra wọlé yàtọ̀ sí yùn nǹkan míì tí wọ́n rí lẹ́rìí bí wọ́n ṣe ń lò kọ́hún téèyàn bá ti ní àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ onímọ̀ tó jẹ́dò pẹ̀lú mọ̀ wọn yẹn wọ́n fi máa ṣe kí ni o wọ́n fi máa gáìdì yẹn tó bá fẹ́ ṣiṣẹ́ gbé wọ́n ṣe kí ni wọ́n tọ́ sọ́nà ìyẹn ló kó bọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí èmi máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ò ó lè mọ̀tàn pé kò sáà sùgbìn nìkan kọ́ nǹkan sórí ìpàpàrọ̀ àtàbà lọ mọ́dúrásà àmọ́ ní problem nínú àwọn sáàsì nǹkan mọ́dúrásà ìwò ní sáàsì yẹn gbogbo wọn kíláàsì wọn kọ wọn jáde wọn kẹ̀jẹ̀ general stars àwọn àfáà ìsọ̀kẹ́ ìkìtìyà sórí sheikh tó máa pè yàn ní sheikh àfáà yàn ok àwọn ọmọ ní ìsìn tó ọba dákọ̀ mi lọ́dọ̀ àwọn àfáà kan wọn ní ronú lẹ́ẹ̀mejì tí wọ́n fi kàmí kún ara ọmọ akéwọn tó bá dákọ̀ lọ́dọ̀ alájí ìsà akédélé alájí ìsà akédélé lọ́lẹ̀ méjì tó tọ́tí mo ti ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ti ní twenty years tó bá dákọ̀ lọ́dọ̀ àwọn àfáà míì tí mo mọ̀ tí mo gbọ́dọ̀ dákọ̀ wọn lápẹ̀rẹ̀ wọn ò ní lórí pé ta ní jẹ́rọ̀ sí ìdáṣì àwọn ọmọ akéwù tèmi kan náà ń bẹ tó bá dákọ̀ pé usas ọmọ akéwù yìí kan ó kọ rẹ̀ jẹ́ ìyìn ní bèrè àṣẹ tó wà lábùjá mo ti mọ̀ mọ̀ wùlẹ̀ dákọ̀ ẹ̀ mọ ọlọ́run ó nídìí kọ ẹsẹ̀ mọ́ ibi báyìí lọ́wọ́ àbáyìí ọ wà ní òmùra báyìí ṣé tó ṣe nìkan last week àwọn kẹta mọ̀kẹ́lẹ́ kọ́ bóyá mo lọ tíìtì ìlànà ìjà àfọdún mélòó mọ́ kọ́ pé èsè nu student general student ni ọ́ ní èsè mọ́kàmí káàfà rẹ̀ báwọn mọ́ kọ́ ọ rí ṣùgbọ́n so close mọ́ mi débi pé tí n bá gáìdì ẹ̀wà gbọ́rọ̀ irọ́ ìwọ́tẹ́tọ́ ẹ lọ ṣáàṣù ẹ̀wò sọ̀rọ̀ mẹ́kẹ̀ẹ́ kọ́ mi ah, ìyẹn ọkọ̀ sí ẹ má bàa mi sọ̀rọ̀ àdáyẹ o ṣùgbọ́n àwọn kan mi dábẹ́ jáde ẹ lọ mo ní kọ́ ọ dákẹ́ mi tọ́ wa wà lẹ́yìn ọ̀dákẹ́ àfa rẹ nu ẹni tó fẹ́ fẹ́ àlọ́ ọ̀fẹ́ mọ ọlọ́ọ̀fẹ́ àtẹ ẹ bá sọ náà ni wà láìkọ̀fẹ́ ni àbí tọ́lọ́ máa ní yọ̀ọ̀fẹ́ lò ìlọ́fà tẹ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ìwọ̀n ọ̀láàfà tó lè kọ́ọ̀bù wọn wọn ò lẹ́ni tó lè gáìdì wọn wọn lè dáná sun mọ́sálásí ọjà bá ọlọ́run nígbà fún ọmọ kẹsàn àpéjú ẹni o torí kò sí gbogbo àwọn tán lè káká àfa wọn gan ìmí ìtún bú àfa rẹ̀ ló kẹsẹ́ẹ̀tì yóò tiẹ̀ láàfa ń bọ̀ sí máa kọ́ wa ní kínní yóò tiẹ̀ kọ́ máa tó àṣẹ náwó tó tiẹ̀ máa ṣe kò tiẹ̀ lákìdá yóò wọ́n náà dànù ní sáàfà rẹ̀ mọ́ a gbọ́dọ̀ láwọn olùmọ̀ tí wọ́n máa fi ìmọ̀ àti ọlọ́run ṣe kíni o gáìdì wa ìyẹn mọ̀ àrùn tó máa jẹ́ agbábọ̀ yìí ẹlẹ́kẹta ìtìyàrú lè kùtù dọ́ńtòrí ọlọ́ gbogbo tí àkéèyàn máa kà sọ àwọn àrùn tó bá ka gbogbo tí à ó ní levels aztec lálẹ́ àwọn bíi mi ìpínlẹ̀ àmì lé o mi rò pé tí àkàn bẹ tí mo lè kà mọ́ ọlọ́mọ bí ọ́ mọ̀jẹ̀ ńlá padà síbú tí máa wá bọ̀ o mi rò pé tí àkàn bẹ tí mo lè kà mọ́ tí ọ wà ní ká mọ́ tẹ̀lé tọ́lọ́ntàná bímọ àwọn àfa àti fún wa ní stabilizer tó bá fẹ́ gbé wa stabilizer ó ṣe bí o stabilizer wọ́n ti fún wa ní àjọ tí n bá ti karú tí mo ti mú àjọ dání bí mo ṣe ń kà mò ń ṣe kí ni o mò ń jọ èlùbọ́ ọbẹ̀ màá máa kó jẹ ìta ọbẹ̀ màá dànù so orí ọba tí ìlàjọ èèkà gbogbo tí a yóò wà lẹ́yìn yóò kó bọ̀ á àáfàá yẹn má di sí two million wá á ọ̀rọ̀ tá àáfàá yẹn sọ sọ́hìn dédérè àáfà àmádìsì tọ̀sọ̀ yìí jí dà wọn ṣùgbọ́n bí wọ́n ṣe ń lo àdìsì kọ́ ló lò ìwọ náà bá kó virus ìlú kó bá gbogbo àwọn ọmọ tọ́tẹ́lì jábà táàtàwọn èèyàn wọn ìlú kó bá wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí wọ́n mú wá wà láìkè ṣebi tán lò sí ó ní ẹ máa bí síbi ìjẹun kó ṣebi yà kílẹ̀ rí rẹ ọba má dìísì wà dìísì tí wọn èbí tá a ti ń kà nínú rìyàlù sọ̀lì yìí náà pàdàbí àsálà tó bá jẹun ọmọ ńláwọ́ tàbí kán bá a la jọ ẹ̀rí síbi dà ń bẹ̀rùn ọ ń sọ nípa àdábù tó àm ó ní pé sẹ́ni pàdánù bíi máa ń fi ká jẹun ni kèébi sí bíi jẹun. wàláyì wàhánàlá dráìfà àti ẹjọ́ kan ló fi kọ́ mọ́tò ló fi gba láìsẹ́ǹsì ọ̀gbọ́n àwọn èèyàn sínú dáná mọ́ àdìsí yẹn ń sọ nípa pàdánù bíi ìfọwọ́ jẹun ó sì láka kò sọ wípé ẹ ń bá ok tí n bá fi síbi jẹun tí n bá mú microphone microphone ó nìdí tí wọn aláfi ń jẹ ọmọ ṣé bídíà ó ní kèsè bídíà kí lè rí microphone tètè ní òde láǹkẹ́ tí n bá sọ pé mi lo síbí ń gbà náà mi sì lo ọwọ́ tí n bá ń lo èwo lẹ fi máa ń mú kíní ápù nǹkan kan yẹn eh, bíi fọ́ọ̀kì fọ́ọ̀kì gan kọ́ igi tẹ́ fi máa tẹ́ fi máa tayín o tí mo ní màá fi máa jẹ sún kọ́ mo ní ọ̀dà yìí lórí ní bídíà síbí o igi màá fi máa mú sùn jẹ mo sì ní kòròrò mo sì ní jẹun kọ́ ṣé bídíà náà nìyẹn tó bá ní ṣe bídíà màá ní kílẹ̀ rí rẹ o ní láàká ìlú ọ̀rọ̀ síbí èso ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ilé ayé ni tọ́ba wọ̀ fi síbi oníkejọun tọ́ba wọ̀ lónírin tọ́ba wọ̀ lónígi tọ́ba sì wọ̀ láláwo sọ́hí tọ́ba sì wọ̀ fọwọ́ jẹun tọ́ba tún wọ̀ tó tún ya ẹran tọ́ba ó lé nìyí ẹ̀ fọwọ́ náà fẹ́ẹ́ sí kéèkàn rẹ jẹ tí ẹ sáà ní pé mọ̀jẹ̀lẹ́dẹ̀ mọ̀jàjà mọ̀jàràmù dákọ̀ ọlọ́run kó tó jẹun lo ẹ̀kọ́ oúnjẹ ó ti tó ọfọwọ́ jẹun síbi jẹun kì í ṣe iṣu kan tẹ́wà torí ẹ̀ ẹ̀rí wo ló mú wa ẹ̀rí bánàbí máa ń fọwọ́ jẹun a máa láyìíká ìyàwó rẹ̀ tó lè bá a la ó tún kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́ọ̀fù láàrin ọkùnrin síyàwó mọ jẹun ìyàwó mi lè má mi láàkà èmi náà lè lákì ní o ìka rẹ̀ abasare lò fọ́rọ̀ síbi ṣé síbi lọ́wọ́ à ń bẹ̀ wọn sọ̀rọ̀ pé wọ́n tó ní ah ìsáàsù irú àwọn àdìsí bá náà wá kó jọ wọ́n bá sọ pé bídí àdìsí àní ẹ má dìísì wọn ọ̀bá àdìsí wọn wà láì òní láàpẹ́ ṣùgbọ́n wọ́n tó lájọ àdìsí òní wọn náà fi pé bàbá rẹ̀ ń kéfèé ní kó lọ síbi sórí bóòní láàká ìbámu la ṣe gbọ́dọ̀ ṣọ́ra ìkìtì yàrá olùkùtù ẹ̀ka tíra àwọn àfẹ́ ẹ̀yìn ọlọ́run ẹ̀dẹ̀ wá àwọn tí wọ́n ṣàlàyé ẹ̀ fún yín tẹ́ fi gbọ́ nǹkan yé ẹlẹ́kẹrin alẹ́ insof fi masa ilil khilaf awil masala alẹ́ khilafiyya àwọn àfáà ní atúngbọ́dọ̀ ṣọ́ra àwọn issues over which there are divergences among Muslim scholars you need to be careful àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn àǹfààǹfà láàrin ara wọn pọ̀ láti gbẹ́sìn yé tí ó lè jẹ́ solution lánà taj ìlàtà ṣàdùdì díẹ̀ fún ọlápẹ̀rẹ̀ méjì àbí márùn-ún tàràwì nínú àwẹ̀ mọ́kànlá ní twenty three ni wàhálà ìṣe tí màá kí tàràwì nǹkan throughout Ramadan mi kí tàràwì mọ̀ ń wá ẹni tí ó sọ pé mi láwẹ̀ wàhálà oṣù fòlọ́dọ̀ ọlọ́run kò ní usas fúnpẹ̀ kítàrà àwí yẹn ẹ̀ láwẹ̀ máa ń dèbè nìyọ́ tí bìbá kítàrà àwí rárá ń kọ́ sẹ́mi láwẹ̀ ni ẹnìkan kí mọ́kànlá ẹnìkan kí twenty three àwọn àdìsí táwọn àfa yẹn fẹ́ lò àdìsí yàwó Aisha àwa náà kà òun ó ń sọ ntànà bí ń ṣe àwọn àfa ní ntànà bí ṣe yẹn rè ó lójú ẹni tó lè ṣerú ẹ̀ wàhálà èèyàn máa ń rí adùn nínú tìláwà tó bá jẹ́ ntọ́mọ kùránì kà adùn tó ń rí torí pé mọ́nì tí wá ní problem gbogbo àfáàtò kí mọ́kànlá gan ẹnu mi gbà wọ́n kí bá nàbí ṣe kí ìyàwó ẹ̀sà gan tó fi kún falata sal anihusni iná wàtúlì iná ó ní á ó ní lákàtà nàbí máa kí òun ti máa dáa jù ó sì máa ń gùn pọ̀ ìyàwó ẹ̀sà lo two adjective husni iná wàtúlì iná àwọn rákà yẹn máa ń dáa pọ̀ ó sì máa ń gùn pọ̀ irú ẹ̀ ní sàbẹ́ Tokyo kírun pẹ̀lú ànábì ó regret yẹ ọkà bá kọ́ra ọkà nìsáì bó ṣe wà ní àdìfù nù ọkà nìsáì ṣáájú alìmọ̀ràn ọkà súrà mẹ́ta tó gbójú ní Kùránì mo ṣerí lẹ́ẹ̀kan nísẹ̀mí ayé mi ní mọ́sálásí àríṣekọ́lá lásìkò yìí ti káàfù mo bẹ̀rẹ̀ láago kan bóyá bíi four thirty mo parí lákàkejì kúlú wà láwọn ni mo fi mo wó ni ẹsẹ̀ ẹsẹ̀ mi wọ́n fẹ́ kánjọ́ náà mo wá lọ dúró sí di fáànù báyìí mo kí àsùnbà àtàn bóyá lẹ́fún mo jí ń jọyàn nígbà mo sá mànéjì kásùnbà tí ẹsẹ̀ ń romí gidi mo ní à wàláhì ànábì kò sí irú ànábì kò sí lé sí fún kiri kejì nìsáì rákà kẹta mẹ́yìdà rákà kẹrin lè kí mẹ́jọ ẹ̀ nù wa àwọn àfà wa rò pé atọ́ra àwọn ayé àkàwọn sàbẹ̀ kí twenty nígbà tàbí pé tó táwọn èèyàn bá lè méjì méjì mẹ́rin yóò jẹ́ mẹ́jọ yóò àfi wítìrì mẹ́ta kan yóò jẹ́ mọ́kànlá àwọn sàbẹ̀ mi náà táwọn rẹ̀ wọ́n kí méjì méjì lọ́nà mẹ́wàá wọ́n jẹ́ twenty wọ́n fi mélòó kan mẹ́ta ọjọ́ twenty three jọ̀ọ́sẹ́ náà fìlà kọ́ ni ọlọ́run wò nígbà twenty three gbọ́dọ̀ ti sọ bẹ́ẹ̀ àwọn àfẹ́ẹ̀sì wa pọ̀ bí ṣe kúrò sàmìlò tèmíà bàbá ibùn bá basọ́lì fèmí wọ́n dúró lórí pé twenty three ọwọ́ àwòkè àwọn ọ̀dọ́ kan wá ń fà mọ́kànlá twenty three tọ́ba ti twenty three bídíà mọ́sálásí mi ò dérí pé tó láti kí mẹ́wọ̀jọ wọ́n bá kó lẹ́yìn mọ́ọ̀mù bàbá sọ́lù fèmí sọ bẹ́ẹ̀ nù tí àwọn sẹ́lù rìádì sọ lẹ́yìn ó burú pé àwọn ọ̀dọ́ kan ní aráàmù gangan ní mọ́kàmàdínà wọ́n mọ̀ wá pariwo ní mọ́sálásí wọ́n mọ̀ nígbà mùsùlùmí máa mọ̀ ṣe bíbíà ifò nínú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam mọ́sálà khilafiyya ni àwọn àfáà kẹfì máa ra wọn eyín ò tó ń tẹ́ mọ́ wá dà lúrú sí i ò tó dà lúrú irú ẹ̀ lọ́rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ̀sùbà ara àwọn àfáà tán ní bíbíà bíi bàbá bá kí ara àwọn àfa àtàn ní èsè bídíà bíi bàbá sọ́ọ́dì tèmi bíi ṣéèkù islam tèmi à wọ́n ní bídíà ké wọ́n ní jọ̀sìn ní bídíà máa ń wọ̀ tẹ̀sùbá ò kì í ṣe ìjọsìn àsìkáàrù tá a bá fẹnu ṣe ní kíni o ìjọsìn ṣùgbọ́n táwọn àfa àwọn náà ní pé tẹ̀sùbá àmọ́sọ ni tó máa gbé kọ́rùn kí àbí tó so mọ́wọ́ pé ìsọ ni ṣíríkù lélẹ́yìn ṣùgbọ́n ẹnì kẹ́kẹ́ ló tẹ̀sùbá ṣubúhà ó fi ká láìláìlàlá wàdà wúlá ṣẹ̀rí kálà làwúlé mọ́lùkù wàlà wúlé hàmdù wàwà àlàkùlù ó fi ká ọgbọ́n tánàbí ni a máa ṣe láàárọ̀ kò ṣe bídíà jẹ́ àwa sọ pé ọ̀rọ̀ ti pé sí méjì báwọn àwọn kan ní bídíà àwọn kan ní èsè kíni o bídíà ó sì á máa sáré bà dá ọmọ ìyá rẹ àwọn onímọ̀ tán máa kéwú ju ọ lọ wọ́n ń fà láàrin ara wọn ẹ̀ ń bá sọ pé lọ́dọ̀ tèmi kì í ṣe bídíà ó sì á pè ló ń bídíà tá a bá fẹ́ gbẹ́sìn yé gidi al-insaf fi masail al-khilaf a gbọ́dọ̀ wà moderate níbi àwọn issues táwọn afáàbá ṣe kíni o tí wọ́n bá ń fà ní àárín ara wọn ẹlẹ́karùn

bó ṣe ṣẹlẹ̀ láyé àwọn sàábé gangan ọlọ́run bá ní kẹ́ wọn jọmọ́ ẹ wá jẹ́ ń fún yín ní ìṣẹ̀lẹ̀ méjì àbí mẹ́ta jẹ́ mú látòrí inú ilé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inú ilé ta mọ̀kẹ́ jọmọ́ gbogbo àmọ̀ ìyàwó Aisha sáré jọmọ̀ ìyàwó Aisha bíi radiyallahu anha ìyàwó ta ni gbogbo tí ò tó nǹkan táwọn ọmọ lò ẹyà àfa ekiri kan ẹyà àwọn àfa oníbìdí ayé àwọn àfa oníkiri kan yẹn táwọn sáré máa tó bára wájà lórí rédíò lórí tẹ́lì tá a dòde tá a mọ̀ ẹ wà láwọn àfa wọn wà níṣẹ́ mọ́ mọ̀sáìlù kìláfíà àwọn àmọ́ fi ẹ̀kẹ́ǹjì ọ̀rọ̀ níbi tí ṣòro ti pọ̀ wájú wáyé máa wọ mọ́sálà kékeré ìyá wa Aisha àti Abdullahi ibn Umar wọn jọ ń fà láàrin ara wọn Abdullahi ibn Umar ó láwọn obìnrin kan máa túrun orí wọn tó bá ti fẹ́ wẹ ìwẹ̀ ọ̀ràn yẹn pàápàá ìwẹ̀ jẹ́nàbà ìyá wa ìṣà wa gbọ́ <laughs> tó wá wọ adam ó ní ni'ima ni'ima abdullahi ibn umar ah èèyàn dáadáa ẹni rí abdullahi <laughs> kọ́lọ̀ wọn sàánú ẹ̀ ó ní káwọn obìnrin ọmọ túrun wọn tó bá ti fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn kò yẹ kó ní wọn ó túrun yẹ kó ní wọn ó orí wọn ni túrun kọ́ ni mọ̀ wẹ̀ pẹ̀lú ànábì muhammad sallallahu alaihi wasallam ànábì ò ní túrun mi àwọn àfáà níwẹ̀ jẹ́nẹ́bà nìyí ó náà sì kóbi tó bá fẹ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà kò nídìí kó túrun kankan ọwọ́ akọ mọ́sálà haidọ̀ tó bá jẹ́ ìwẹ̀ haidọ̀ nǹkan àwọn àfáà ní ìsọ̀rọ̀ yẹn kò tú torí pé haidọ̀ kìí ṣe jọ́ kan sotiye tí ọba túrun rẹ̀ fún wẹ̀ haidọ̀ tó mi bá ti dé sàlẹ̀ ẹran ìwẹ̀ rẹ̀ lálàáfíà wo bí ìyàwó ẹ̀ṣà stylishly ọdọ́gbọ́n fi hàn pé abdullahi ibùdó umaru ń tọ́sọ̀ òṣèkíni o kò correct ṣùgbọ́n kí ló lò ni'ima tó bá lo kẹ́límà ni'ima lárúbáwá èèyàn fi máa sọ pé ah ẹni kudos mo gbèdì fún abdullahi ibùn umar kò sọ̀rọ̀ ọbú pé abdullahi olódo ìyàwó abdullahi ọmọ ẹbí sọ̀rọ̀ èmi ìyàwó ànábì ó tún sọ pé ni'ima ah èèyàn rẹ̀ làbdullahi o ṣùgbọ́n o mo wẹ̀ pẹ̀ lánàbì sẹ́yìn pé téèyàn bá ní làákà yìí bẹ́hùn títa ní ọkọ̀ rẹ̀ ti bẹ́hùn ìyàwó abdullahi ibn abbas wal khawarij radiyallahu anhu àwọn khawariju wọ́n láwọn pa ali wọ́n láwọn ò ní bá ali ṣe wọ́n lè yàn bú ni ali ibn abbas wà láàrin wọn wà ó ń kù lù ú fún thousands dẹ̀ ni wọ́n ọba ẹ̀yìn èèyàn wa sàlámù aláìkùm sọ̀rọ̀ ká níwọ̀ ni ah, abdullahi lọ́dọ̀ àwọn oníbídíà ah, abdullahi káàfẹ̀ abdullahi rí pé mùsùlùmí làwọn they have misconceptions ètí mò ń sọ fún kan náà àwọn ọmọ ìyá wa nù pé sórí tá a bá láwọn bí fẹ́gbẹ̀ láwọn èèyàn kìí ṣe solution ní káwa náà tán wá máa kàfàrà wọn àbí káwa náà wá máa lorú Ash approach táwọn náà ń lò fún wa two wrongs can never make a right níjọ́ tí wọn náà bá fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn àní gbọ́rọ̀ ẹ̀ ṣé bí wọn náà ti ṣe kí ní ṣe alórí rédíò ǹjẹ́ òní lèmi sọ báwọn yẹn kan Ramadan lecture tẹ́mi máa ń dùn èmi èyí discourse masáìlò kìláfíà ń bẹ àwọn tí wọ́n jọ gbẹ́ sí yìí lọ́kàn mi eré rédíò kí n tọ́mọ́ bọ́ sọ̀rọ̀ tẹ̀sùbà ọ̀rọ̀ síkírù jàmáì ọ̀rọ̀ tàràwì mọ́kànlá méjìlá tí mo fẹ́ sí lórí rédíò jù bá ń lọ alọ́mọ ṣe wèrè lórí rédíò ọ̀rọ̀ súná ọmọ wá fi odidi oṣù bí oṣù méjì sọ̀rọ̀ súná ọmọ ẹ̀yìn ká ṣe gẹ́nẹ̀ kan bídí àní ọ̀rọ̀ súná ọmọ ló tọ́kàn lórí rédíò fún odidi oṣù méjì irú àwọn ọ̀gá ní sọ́ṣọ̀ ọdún fúrógámù ń gan máa wo mi o sàbí pàtàkì Ibn Abbas ọ̀la ni àwọn khawarij ó ní kí ni tẹ́ ń bá lè fa wàhálà sí wọ́n ní nǹkan mẹ́ta ni ǹjẹ́ ẹ lè sọ fún mi ó ní bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ó jagun kò kẹrú ta ló sì bá jagun ìyàwó Aisha nàbí aláàyà àrùn ó ní ọ̀rọ̀ tẹ́ sọ ọmọ tí ẹ ó mẹ́kì sẹ́ǹsì ó ní ṣùgbọ́n ẹnìkọ̀ọ̀kan iṣẹ́ ilé mú ìyá yín lẹ́rù Ibn Abbas lẹ́nu rẹ̀ ó ní mo kẹ́ ní bí ìbéèrè ni àlè mú ìyàwó ṣé ẹ mọ̀ pé ìyá ànàbí ìyàwó ànàbí ọlọ́run sọ̀rọ̀ kúrò nípa àwọn ìyàwó ànàbí ìyá wa ni wọ́n ṣe ẹ̀sọ́ ẹ̀ ti kálí òun ìyá rẹ̀ lẹ́rú ni ah òótọ́ mọ̀ lọ sọ wọ́n wá mú gbogbo àwọn issues tán ní against Ali wàláyé abúlẹ́bùn Abbas clear rẹ̀ wọ́n ní kò dé ní four thousand nù wọn tán padà di mùsùlùmí gidi tán jọyìn Ali àsáwà náà ní ìdíkẹ́ ni o àtàfáhùn kájọ gbọ́ra wáyé ìyẹn ló fà tó jẹ́ pé táwọn sàbí ọ̀bá lórú mẹ́fọ́ọ̀dù yẹn ni tẹ́ ẹ bá ráwọn wàhálà tó ṣẹlẹ̀ àwọn sàbí àwọn kìbárù sọ̀hábà àwọn àgbààgbà wọn ti kú ọwọ́ àpò àwọn ọmọ kéékèèké lọ́dá wàhálà rẹ̀ mo wá ń rọ ìdẹ́yìn náà jókè ọ̀dọ́ lẹ́yìn náà do never be part of the problems be part of the solutions ṣé ẹ ráwọn ọ̀dọ́ kan lónìí àwọn rí sí pé ibi tó lè jẹ́ solution ni pé káwọn ọmọ canvas gbogbo àwọn yòókù káwọn èèyàn wá wá sọ́dọ̀ tàwọn nìkan wà láì lè jẹ́ solution tó o bá fẹ́ wó ilé àwọn kan láti kọ́ ilé tiẹ̀ o wá sa gbogbo blọ́ọ̀kù wọn gbogbo sìmẹ́ǹtì wọn o fi kọ́ tiẹ̀ sèǹsì ẹ̀ lè títí ẹ̀ náà bá di kó dúró tàwọn kan náà ní òwò o lè kọ́ ilé tiẹ̀ láì wó tàwọn kan iná àrùbọ̀ lọ ìwà àṣà ilé ọlọ́run fẹ̀ gbogbo àwa táwàjọ́dọ̀ yìí ẹ mẹ́jà jẹ́ páàtì ṣòro bó o láṣẹ wá ojútùú sí àwọn ìṣòro tó wà nílẹ̀ we can only do that by properly understanding our religion subhanaka allahumma alhamdulilayi ashadu an la ilaha illa ant astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.